لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفعل لين أمي أمانتي أتكا الرفق والتآني وعدم العجلة من الخصال التي يحبها الله ورغب فيها رسوله صلى الله عليه وسلم فلبلا أتفارا بالي أتكين أماما كاجو سنكان من الخصال التي يحبها الله وبعوان تاكا كالي إن بنو عوان رو طلو ní farabalẹ̀ ní sùúrù ọmọ máa kájú wọ̀rọ̀ gbaba fi ha rasuluhu sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni òjíṣẹ́ ọlọ́run ìṣe àtọ̀là ọmọ bá òṣìṣẹ́ wa lójú kòkòrò rẹ̀ pé ká ní sùúrù ká máa farabalẹ̀ o wọ̀nyí ẹ sábàbọ̀n lè jẹ́ libil khayri. لما فيها من بث التراحم والألفة والتعاطف بين المسلمين ìní farabalẹ̀ yìí ìní sùúrù yìí oore ní máa fà fáwùjọ mùsùlùmí o inú tí ó fà láwùjọ mùsùlùmí òní pé yọjà láàánú ara wa yọjà lè jọ gbé kọ́dà bí wàá wọ̀ jọra wa yóò jẹ́ kí a máa fara da ìtọ́ba ya fara da láàrin ara wa sùúrù ní jẹ́ bẹ́ẹ̀ ìfarabalẹ̀ ní máa farú nǹkan bẹ́ẹ̀. والعنف والغلظة والشدة أخلاق ذميمة ẹ wá rí ìdàkejì àwọn tá a kà kalẹ̀ yìí èèyàn máa mú nǹkan kankan gbogbo tiẹ̀ líle líle sani tí ó sọ̀rọ̀ líle yóò wùwà líle kọ́dà bẹ́ẹ̀ lómi lóun bá yẹn ṣàwàdà náà bí ìjà bí ìjà náà ni afaalẹ̀ rí àwọn eléyìí akhlaqun zamima ìwà tí ọ̀dà ni o ìwà tí èèyàn bá nílá tí ó ká máa bú ẹni bẹ́ẹ̀ nígbà ẹsẹ̀ tẹ̀yìn rí báyìí èyí ò nìkan kọ́ yorùbá Allah ọlọ́run náà tó wá fẹ́ irú àwọn àwà báyìí òun ló fi ròyìn ànábì sallallahu alaihi wasallam pé fabima rahmatin min Allahi linta lahum walau kunta faddan ghalibal qalbi bọ́ba jẹ́ni tí ọ̀rọ̀ rẹ̀ lé ni abẹ́ni tí wà rẹ̀ lé ni àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọn náà wọ́n jìnnà o àdán àwọ̀ ọlọ́run làfi níwà ànábì ọ̀rọ̀ kò ṣeé súnmọ́ o torí náà ní a bá lè wò lọ́lọ́run fẹ́ ọ̀nì kẹ́yìn ó ṣe súnmọ́ o ọ̀nì kẹ́yìn ó ṣe bá sọ o àmọ́ a ẹ̀ má gbéná wojú wọn à olúwọ̀ fẹ́ o kò fẹ́ kọ́dà láàrin fámìlì náà bàbá ọ̀gbọ́dọ̀ di kìnìún nulẹ̀ ọgbọ́dọ̀ di ọkọ̀ ọgbọ́dọ̀ di ẹkùn bẹ́ẹ̀ náà lèèyàn gbọ́dọ̀ rí kọ́dà lẹ́nu sẹ́bọ̀ jọ́gà náà jọ́gà náà mo sọ ọ̀rọ̀ hekima kan lánàá ìmọ̀lọ́gà mi kan sọ fún mi pé mọ̀wá àwọn dírẹ́fà àwọn òṣìṣẹ́ àwọn kankan bẹ́ẹ̀ bá wu ìwà mi bá ń gbà mí báyìí à èèyàn fẹ́ mọ̀ bá pé èyí ṣe rí báyìí àwọn náà làwọn tún wá pera àwọn padà jà á tọ́ba ẹ̀ka wọn làwọn wà ń kó báwọn kọ́ ọba wu àwọn ẹni yìí náà kó ipa àwọn ẹni lẹnìkan náà máa dráìvù lẹnìkan náà máa ní ọgbọ ọ̀nà ní ọ̀tàrí máa sí géètì gbàgbàgbàgbà àwọn wà á ṣe wá ti fúnra àwọn pé tọ́ ntọ́lọ̀ ń bun àwọn tí ó bun àwọn eléyìí náà níyàtọ̀ àárín àwọn lẹ́kọ̀ọ́ lóye ní exposure ọmọ rówó gbòòyìn náà pẹ̀lú àwọn tí ń bẹ lábẹ́rẹ́ o ọmọ rówó gbòòyìn náà o. يبغضها الله نفر منها الإسلام وينبغي للمسلم أن يبتعد عنها ntàwa lọ́lọ́wọ́ fẹ́ yìí ta ní ìsìláàmù ní àkóńdí ẹ̀ yìí ọ̀dà ọ̀dà fún wọn mùsùlùmí ni ká má bàwí ẹ̀ lọ́wọ́ rẹ̀. ẹ̀jẹ̀ wọn máa fi ròyìn rẹ pé á ìwọ̀n ìrọ̀rùn gbà kan o àwọn kan lé ní o gbogbo ayé bá ń panu pọ̀ léèyàn lórí pé ó le ó le ọ̀hún ni wọ́n ń bú ọ ni o torí ńgbà míì ẹ̀tàn jẹ́ ọmọ ẹ̀jẹ̀ lómi ọgbà pé ọgbàgbé pé yọ sọ ebú di ẹ̀yìn ọgbẹ́ náà bá ń pe wọ́n lé wọ́n lé wọ́n ń bú ọ ni wọn ò ní ọ mo sì ní kéèyàn má jẹ́ ọ dàrú mọ́ wọn lójú èyí wọn ò pé kọ́ máa wo nǹkan kọ́ máa bàjẹ́ bá nàbì ti rọ̀ tó yìí náà ṣe rí i pé ń wo nǹkan tí ń bàjẹ́ yìí sọlọ́lọ́ ọ̀sọ̀lọ́ ànábì ò wo nǹkan kan kọ́ bàjẹ́ rí ntí ọba yẹ kó tún ṣe ntí ọba yẹ ó kìlọ̀ ànábì ó kìlọ̀ rẹ̀ ọba yẹ ó tún ṣe ànábì tún ṣe àmọ́ pẹ̀lú kíni pẹ̀lẹ́ pẹ̀lú pé káwọn èèyàn ó lè súnmọ́ ó lè bá ọ sọ̀rọ̀ èyí ò ní kí á mọ̀ ọ́ àmẹ́rẹ́ ìta lọ́lọ́run ọ̀fẹ́ yìí ọ̀dà kí mùsùlùmí ó jìnà sí i annaha la tasduru illa an kibrin wa tajabburin tọ́ àfààní bọ́ ọ̀bá mọ́ gbogbo ẹni tí nǹkan yìí bá ń bẹ lára ẹ̀ àfàá láti rí kan ní ń bẹ lábẹ́ rẹ̀ o ìgbéraga ń bẹ fún ọ ni o gbẹ̀ntì ń bá ń wo àwọn èèyàn ńlẹ̀ bí èèrà tó ń ríra rẹ̀ bí erin níbi ọ̀rọ̀ níbi ìṣe àlùfáà yín lọ yẹra rẹ wò ìgbéraga lórí máa ń káàyè ń bẹ fún ọ ní o ara ń tí máa ń fa nù o olùwò sì fẹ́ gbéraga o olùwò fẹ́ mọ́tòmọ́tò o torí náà gbogbo ń tọ́lọ̀ lóun ọ̀fẹ́ yìí ọlọ́mọta là wá ń bẹ o àwọn tó fẹ́ níwà ọlọ́mọta kò sọ̀rọ̀ wá lọ́rùn o alifáwa àwọn àǹfààní tí a rí mú ní sọ́márì al'ula alákọ̀ọ́kọ́ anallaha yuhibbu rifqa fi jami'il umur ṣé gbogbo nǹkan lọ́lọ́run fẹ́ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mú fi jami'il umur gbogbo nǹkan ni ìyá fi mọ examples oríṣiríṣi wá nínú ilé rẹ ní àdúgbò rẹ lágbo lẹ́yìn nínú ìlú lẹ́nu ọ̀sẹ̀ kò síbi tí ká fi pẹ̀lẹ́ ò ti dà gbogbo nǹkan lọ́lọ́run fẹ́ ká fi kíni fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yàn. ọ̀nà rifkọ sababun li jalbil khair pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí wá ba nǹkan jẹ́ mú nǹkan dáa ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa mú orí wá ni o ànábì sọ bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam àdìrí yàn láwa Aisha ọ̀nà rifkọ la yakunu fi shay illa zanahu wala yunzaru min shay'in illa shanahu pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún nǹkan ṣe ni kì í bàjẹ́ o afáàlìkà ẹlẹ́kẹta anamin sifaati ahli jannati asuhulata wàlíìnà fi mu'amalati al-khalq inú ròyìn àwọn ọmọ àlìjánná ọ̀nà pé wọ́n rọrùn wọn ò lé inú ròyìn ọmọ àlìjánná ìbáṣepọ̀ ọmọ àlìjánná pẹ̀lú àwọn ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ìrọ̀rùn ni o لمتعتني أتيني ومع الجنة هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وإياكم